بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لعبة في أدوكم ونوضع في التركف النبي محمد صلى الله عليه وآله وسلم كرا موطأ لإمام دار الهجرة إمام مالك بن أنس رحمه الله تعالى في أنبت قرية تجي أكمل إلى كتاب الشاعر باب السنة في الشاعر Ìwòsàn ló lè ní kiri ìrìn ní rọ́bà báyìí ní rọ́bà báyìí. عن أبي نافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أن رسول الله صلى الله عليه وسلم أمر بإخفاء شوارب وإخفاء اللحى وحدثني عن مالك عن ابن شهاب عن حميد بن عبد الرحمن بن عوف أنه سمع معاوية بن أبي سفيان عام حجة وهو على المنبر وتناول قصة من شعر كانت في يده قرصين يقول يا أهل المدينة أين علماؤكم؟ سمعت رسول الله صلى الله عليه وآله وسلم ينهى عن مثل هذه ويقول إنما هلكت بنو إسرائيل حين استغل هذه سائلين نعم آه الإمام مالك من ترى موطأ tí a ń bá kíkà rẹ̀ lọ. Ẹni tí a kà ní èyí ni Kìtàbù Ṣáẹ̀l, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìrọ̀rùn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn, pàtàkì jùlọ àwọn Mùsùlùmí. Kí ni àwọn ẹ̀kọ́ tó wà níbi ìrọ̀rùn orí èèyàn? Èèyàn ọkùnrin ní àríyàn jẹ́ obìnrin irú àwọn báàbù yìí ẹni kúrò àwọn nǹkan tá ń ká yìí tàfẹ́kà ní alẹ́ yìí àwọn nǹkan máa ń jẹ́ kó yéèyàn wípé kò sí nǹkan tí Islam tí kò dá sí kò sí nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tí kò kọ́ àwọn mùsùlùmí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀fún wa ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé wa kọ́dá ọ̀rọ̀ nípa ìmúra ara rẹ̀ ní ibi tí a fẹ́ kà ní alẹ́ yìí. normally wọ́n ní àsúnà fi ṣáàrì wọ́n ní nípa orí. من مالك ومكوّدين جاء يحيى الليثي حدثني عن مالك عن أبي بكر بن نافع ذاك الدنيا بقرنا عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر ó ní òun gbọ́tí ànábì sallallahu alaihi wasallam amara ànábì pàṣẹ bí ẹ̀ṣfà ìṣàwárí ní kama fa kama rẹ̀ lọ́lẹ̀ ní kama gẹ́kù àṣàwárí àwọn ìrìnmú tó wà ní òkè ètè òun náà máa ń pè ní aṣàwárí àdẹ́bí pàṣẹ pé ẹ máa dí oorun yín kù wà ẹ̀fà yí àléhà wọ́n ní ká fi irun gbọ̀n kalẹ̀ àléhìẹ́tù òun ni mufrad irun gbọ̀n léhà àwọn irun gbọ̀n ní jẹ́ báyìí ṣáàrì òun ni túbọ̀ mọ̀ ní pé irun imú ànábì ní ká máa fa ká máa gé e àmọ́ irun gbọ̀n ànábì ní á fi kalẹ̀ so ara ẹ̀kọ́ tó wà níbi irun tí mùsùlùmí máa ń ní nìyẹn àwọn àdìsí wa pọ̀ sánẹ́bí sọ pé àwọn Yahudi bẹ́ ṣe ráwọn náà àwọn náà máa ń dárúgbọ̀n sí àmọ́ táwọn bá dárúgbọ̀n sí ó tún dárun mú sí ànábì wọn ni khaliful Yahuda ẹ jẹ́ kí èèyàn yàtọ̀ sáwọn èèyàn hóòdì àwọn èèyàn hóòdì báwọn ṣe máa ń dárun mú sí àtọrọgbà sí so ànádọ́wá ní ẹ̀ṣpú àṣàwárìbà ẹ máa fa ẹrùgbọ̀n yín wà ẹ̀fúnlẹ̀ ha ẹ fi ẹ máa fa irun mú ẹ máa gé ẹ máa fa àmọ́ wà ẹ̀fúnlẹ̀ ẹ wá fi ẹrùgbọ̀n kalẹ̀ ibòmí ò ní wọ́n fi rú léha ẹjẹ́ kí ọgbọ̀n yẹn kó pọ̀ ẹmọ́ fọwọ́ kàn tí wọ́n fi kalẹ̀ bí bá ṣe ń wò rẹ̀ náà ní kẹjẹ́ fi kalẹ̀ so eléyìí ni òfin Islam lórí ọrùngbọ̀n wa àti ìrùn wa ìrùn amọ̀dé ìrùngbọ̀n áfíkà yẹn tó ẹ wá rí pé òdìkejì rẹ̀ ní ti àwọn èèyàn kọ́lá tí bá ṣe pé nígbà tí súnà tó ń fẹsẹ̀ tí tó ń fẹsẹ̀ múlẹ̀ nílùú yìí tó kẹtórí àfà tí ó ní irun gbà kẹtórí àfà tí ó ní irun gbà kọ́lá àwọn àfà ńláńláńlá ní àfà ńláńlá ní sọ tòrẹ́ ti máa lọ pé irun gbà kéékèèké báyìí ni wọ́n máa ń fi kalẹ̀ kéékèèké náà fàlá ńlá tòmíwàá nígbà àwọn ní ayé ìjọ́rùn tẹbá rí àwọn tòkẹ́ tí mọ́ sọpẹ́ ẹ̀ tó rọ̀ ní wọn jò níwọ̀n náà mo rí fọ́tò ọ̀kan náà bàbá wa lọ léyìí sọ́yà pé mọ́ bàbá yẹn àwọn ni mọ́ mú ìjà àrùn wọ́n kú ní 1970 ni wọ́n kú tòmọ́wárí picture wọn lẹ́gbà tó wọ́n ti tá sí anniversary wọn nígbà ní bàbá wa sheikh sheikh sẹkẹndì lọ́wọ́ tó wà ní wọ́n ti wà wọ́n sápá mi lórí sheikh Isa sheikh Isa sẹkẹndì so ilé wọn náà ní ọ̀kankan yìí mo lé wọn ilé sàbùmí náà bàbá yẹn ní ọgbà tí wọ́n ti kú láti tẹ́nìkì tẹ́bá nípa àfáà kan wá ṣe àfáà ní àsìkò 2019 2000 kí nìkan nínú gbọ́dọ̀ tètè náà wọ́n ní kọ́lá bàbá kàwé ìgbà tó darúgbó tó náà tó sínú gbọ̀tàlẹ̀ tó dàgbà yẹnyẹn so kìíní yẹn wọ́n ṣé kàdá múnẹ̀ wà wọn náà bẹ́ẹ̀ ni báwọn mọ̀ yìí ti sọ lẹ́nu wọn kékeré láyé náà wọ́n máa ń parí ẹrù pé kò sí nínú nínú àdìsá lẹ́yìn sọ̀mọ́ àdìsálẹ́m sọ̀rọ̀ tó sì wà nínú ìtàn nẹ́gà bí wọ́n tẹ́ bá ń sọ̀rọ̀ ìjẹ́dà lẹ́yìn sọ̀mọ́ sọ́lọ̀ ó lè rún bẹ̀rẹ̀ láti etúlá ẹ̀ẹ́ ìkànnà mo tó rí sọ̀nà títọ́ ẹwà fáàtà láti náà ẹ̀rù pé gbóró bọ́ báyìí láwọn kan láti àgbà wọn ni ò gbógbó ẹ̀ ní ẹrù bọ́ wà ń bẹ̀ ẹ̀yán gbọ́ àwọn làwọn yẹn sì kú sixty làwọn kú tó lẹ́sì mọ̀ pé báwọn àfá jọun yẹn ṣe rí tọ́bá ní jọun jọun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èwo ni wọ́n ń dárò pẹ̀ sínú àwọn àfá ti lẹ̀ láyé lónìí ìfẹ́ jẹ́ àfá tẹ́ni ah, ah, àfóníwà sí ń lú yìí àbí àfá àgbà kan rèé nínú ìlú yìí nìṣẹ́ so súnà nẹ́bì ni o so gbogbo àwọn àfá ẹ̀yìn náà máa fi ń gbọ́n lẹ́ẹ̀ tẹ́lù ní bóyá kẹrin jọ kẹrin yóò máa fà yóò máa fà áá ah, ah. so òun náà ni pé kò dáa ọ̀ta kò ìlànà tí Ànábì sallallahu alaihi tó là kalẹ̀ pẹ̀lú ní gan yóò mọ̀ ní tí máa ń ṣe òun ni pé yóò funfun yóò funfun torí ṣé wáyé wọn kó ṣe kí ẹ̀ báyìí ti ń fa yẹn gẹ́gẹ́ ó ní kókó yẹn máa ń tètè pọ̀ jù sẹ́yìn tó bá ti ọmọ rẹ̀ lẹ̀ tí ó tètè fa tí kì í fa àtẹ́ni tí bá ń fa sọ pé káyọ̀ nǹkan náà wọ́n jọ ọrùn bẹ̀rẹ̀ rí pé tẹni tí máa ń fa òun ó tètè funfun ju tẹni tí kì í tí kì í fa lọ tí funfun ó sì pọ̀ bẹ̀. sọ ohun tí mo ti lọ òun ní káta fi irun gbọ̀n kalẹ̀ ìlànà ànábì sallallahu alaihi wasallam sọ wọ́n bá tó fún wa. òun náà ni wọ́n rán nẹ́bí sọ̀lọ́ sọ́lá mú ṣe sí àti bá sì ṣe lélẹ́yìn. nam wa hajjasani amalikin alibni shi'abin ana humaydi bin abdurrahman bin awf annahu sami'a muawiya bin abi sufyan abdurrahman bin awf ọgbọ́n tí muawiya ọmọ abi sufyan ó sọ báyìí àmù hajj ní ọdún tó wá ṣe hajj wà wá alẹ́ mímbàrù wọ́n wà lórí mímbàr ó ń bá òyìn sọ̀rọ̀ wàtàná wàlà kú sọ̀tán ní ṣáàrì ó wà mú irun kan lọ́wọ́ àwọn irun táwọn irun àtàṣì mọ́ irun irun tó máa fi ń kúrun ó wà mú lọ́wọ́ lórí mímbàr ó wà ní kánat fi xarasi ó wà ní kí àwọn tí wọ́n ń jẹ́ bí àwọn ẹ̀ṣọ́ rẹ̀ àwọn security àwọn bodyguard rẹ̀ wọ́n ní kó mú irun lọ́wọ́ wọ́n ní ẹwù nǹkan so yaqul wọ́n ní ya ahlal madina ẹ̀yìn ara madina ayna ulama'ukum àwọn àfáà yín dáa yẹni pé kí nǹkan bá ti ń bàjẹ́ ní ayé àfáà ni àwọn èèyàn pè sí tí aburú bá ti ń ṣẹlẹ̀ láwùjọ nínú ìlú àfà ni wọ́n máa ń pè sí ṣẹ́rí pé wọ́n burú kọ́ jẹ́ pé àfà gan ni aburú ọmọ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ so ẹni tó ń jẹ́ bí gọ́ọ̀fúnà president ń gbà wọ́n ní àyìnà ọ̀lẹ́mọ̀ òkú yá alámọ́dé ní àyìnà ọ̀lẹ́mọ̀ òkú àwọn àfà yín dà kí lẹ̀ ń ṣe ẹ̀yìn àfà ń lóyè tó fi dípá àwọn èèyàn tí ń lọ lè mú yan irú oorun yìí wọ́n rọra wọ́n ṣe ń dè mọ́rí attachment burúkú ni wọ́n ń dè mọ́rí wọn wọ́n ní sami'tu rasulallahi sallallahu alaihi wasallam olùmọ̀gbọ́ tí ànábì yẹn a an misli hadhihi ànábì ọba pípẹ́ yọ máa tún kan kún irun rẹ̀ ah ànábì máa kọ́ wa yaqul wọ́n ànábì sọ pé innama halakat banu israhil hina takhadha hadhihi nisa'uhum pípẹ́ àwọn bani israhil ìparun bá wọn wọ́n di ẹni ìparun gbatawo bere wọ́n bere sinima sí kama máa ti won fi irun kúrun wọ́n àti irun gègèrè rè òun kọ́ ló sì ní irun yẹn yóò di tiẹ̀ kùn jù sẹ́yìn báyìí kìrì yẹn ó tún burú ju kéèyàn lọ́rùn kan máa rún kó tó wá ṣe kó tó ṣe kùdùdù báyìí lẹ́yìn àpẹẹrẹ aburú o. torí Ànábì sallallahu alaihi wasallam ó nínú àwọn aburú tí ó padà ṣẹlẹ̀ kódà Ànábì pé àwọn èèyàn ń pé àwọn ọmọ aná nínú àwọn obìnrin kódà làwọn tó ṣe pé ru'usuhunna ka'asnanatil bukh ó ní orí wọn yóò dàbí ike rànkúnmí ike rànkúnmí ẹ̀rí agbárí ẹ̀tùwá tó rí agbárí kan lẹ́yìn òun àrí ike ṣòro náà ni ó di irun gbogbo sẹ́yìn báyìí ṣòro náà ni gbogbo ohun tó bẹ̀rẹ̀ bá dì kó di kó lọlẹ̀ kó má ṣe gbogbo sẹ́yìn sọ àpẹẹrẹ burúkú ni ànábì ní káì àwọn ènìyàn ànábì ní ẹni iná ni ìkọlọ̀ kọ́ ṣe wá ní ọmọ náà kọ́ ṣe àwọn ìyàwó àtàwọn ọmọ náà lọ́mọ náà. Nam, wa àdẹ́sẹ̀ ni Malikin yá'ayá الليل في أنبط إمام مالك سقي عن زياد بن ساعد عن ابن شهاب أنه سمعه يقول أنبط في ابن شهاب سقي سدل رسول الله صلى الله عليه وسلم ناصيته ما شاء الله هنا النبي صلى الله عليه وسلم ọ̀dẹ̀ irun rẹ̀ kalẹ̀ níjọ́ kan tó dá wálẹ̀ ṣẹ́mọ̀ irun àwọn alárọ́wà bí àwọn òyìnbó náà ni pé wọ́n máa ń lọlẹ̀ báyìí wọ́n máa ń dà wálẹ̀ sọ àwọn tájí aláwọ̀ dúdú ni tí wọ́n máa ń lọ sí òkè ni sọ́nà orí anábì ìjọ kan anábì da ẹ̀rọ rẹ̀ wálẹ̀ báyìí tó gbẹ dà wálẹ̀ ó ní máa ṣe àwọn tó fa ìgbà fún ma farraqa ba'da zalik lẹ́yìn ìgbà yẹn anábì tó tó ń ṣe wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ farraqa bẹ́ẹ̀ lọ́la lẹ́yìn tí ó tún kó wọn jọ padà ẹnikẹ́ tí kí òun tó ṣe sí ẹgbẹ́ kan kọ́ mẹ́jọ kó tó fọ́ká gbogbo orí rẹ̀ má. tó ìtumọ̀ rẹ̀ ni pé tí ọkùnrin bá nírun tí òun rẹ̀ bá jẹ irun tó dẹ̀ so ó lè dẹ̀ wálẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá rí àwọn ọmọ lárúbáwá rí báwọn òyìnbó so ìgbà míì ló bá wọ wọ́n lè tú irun kalẹ̀ tí ògbọ́n dà sí wọn lẹ́wọ̀n tó dà sí wọn lọ́wọ́ àtẹ̀yìn wọn àtẹ̀gbẹ́ wọn tó bá tù wọ́n tó ẹ̀yìn wọ́n tó lè yá sí òkè tó ní àwọn ẹjọ́ lárúbáwá àbáwọn òyìnbó tó bá lé irun tó máa ń dà wá lẹ̀. nàmkọ́lá máàlìkù náà máàlìkì wá sọ pé lẹ́yìnsà àlẹ́ rọ́jú jẹun sọ̀rọ̀ ilẹ̀ ṣáàrì mùràẹ́tì ìbìnì kò sí níbi kí kíyàn máa wo ṣáàrì ìrọ̀ ẹ̀kì ìbìnrin ìyàwó ọmọ ẹ̀yà bàbá ọkọ ó lè rí ìrọ̀rọ̀ ìyàwó ọmọ rẹ̀ so ó ní pé irun ò sí nínú nǹkan tí èèyàn lè bù fún bàbá ọkọ èèyàn tí ìyàwó lè máa bù fún bàbá ọkọ rẹ̀ tó ní pé tí bàbá ọkọ wà nílé ìyàwó lè tú irun rẹ̀ kalẹ̀ kọ́ máa lọ kọ́ máa bọ̀ ṣọ̀kín gbọmọ ẹni tí ìyàmọ́ wà tuntun gbà mí ṣe pé bí àbá ọjọ́ ń gbé pẹ̀lú àwọn ìyàwó ọmọ so ìyàwó ọmọ òsínà tí ọmọ fi irun rẹ̀ pamọ́ fún bàbá ọkọ rẹ̀ ọlọ́mọ fún ìyàn ní bàbá ọkọ àgbákò so <laughs> so kí ló fẹ́ wu bàbá kí ló fẹ́ wu ìyàwó ọmọ rẹ̀ lára kí ló fẹ́ wu bàbá lára rẹ̀ tẹ́wọ̀ wu ìyàwó ọmọ rẹ̀ lára rẹ̀ so bí ọmọ rẹ̀ náà ni bí ọmọ rẹ̀ ni. gẹ́gẹ́ náà ni a ó ṣáàrọ̀ ummi imra'atihi bẹ́ẹ̀ náà ni irun ìyá ìyàwó yẹn ọkọ ọmọ rẹ̀ lè rí rẹ̀ ṣókí bí ní kí ìyá mi pé kó ń gbénu lọ́rọ̀ kò so tòtòrí pé kíni ọlọ́wọ́ ẹ̀kí ni wọ́n sàgbá kò tí ó fi wá ní òun fẹ́ òun fẹ́ ní ìjọba pẹ̀lú òun àhà tó bí mọ̀mọ́yàn náà ni yóò jẹ́ bí mọ̀mọ́yàn tí ì bá ṣẹni tí èrú burúkú bá ti bá so bí mọ̀mọ́yàn ni yóò ṣe máa fílù pé ìyá ìyàwó yẹn bí mọ̀mọ́yàn ni. بكنا وحدثني مالك عن مالك نعم وحدثني عن مالك النافع عن عبد الله بن عمر أنه كان يقرأ الإحصاء إخصاء ويقول فيه تمام الخلق so نعم أني النبي صلى الله عليه وسلم يقرأ أبقى الإخصاء kéèyàn máa òun náà ni sálà alkhosíyà sálà alẹ́kṣọ́ sálà alkhosíyà òun ni anábì kọ ẹ̀kṣọ́ kéèyàn máa kéré ni lọ́dàá sùfìyẹ báwọn kéèyàn pé á ìyẹn ọmọ ń ṣe ní àsìkò jàìríyà ni tó bá fẹ́ fi wọ́n ti obìnrin àwọn ọkùnrin kẹ́mẹ́ tó bá fi wọ́n ti obìnrin tó tó wá tẹ̀ wọ́n lọ́dà lójú máa ń tẹ bó ṣe ń pè é so àmọ́ yóò kúrò àwọn kàrà ìyàtọ̀ tàhárí ni pé ìwọ̀ ni kò dá kí ọmọ ṣe ń bẹ̀ pẹ̀yà kúrò àníbi wọn sọ pé fi yí tàmámúlùkọ́lùkì yẹn ni pé kéèyàn ọmọ ṣerú nǹkan báwọn ìpínlẹ̀ dára èèyàn máa ń rò sí òfin tí ó jọ bẹ́ẹ̀ kì í ṣe pé èèyàn fi ń pè ní ẹ̀dá so náà báàbò ìsìláwò ṣàárí náà اوكي اوكي نعم وحدثني عن مالك عن صفوان بن سليم أنه بلغه أن النبي صلى الله عليه وسلم قال لا نبي صبايك أنا وكافل اليتيم إني àti ẹni tó ń tọ́jú ọmọ òrukàn ẹni pé ànábì ní òun àti ẹni tó ń tọ́jú ọmọ òrukàn làwọ́ áwọlẹ̀ rẹ̀rì yìí bóyá ọmọ òrukàn yẹn òun náà ló ní ni ẹni pé ọmọ ìyá ọmọ tí bàbá rẹ̀ ti kú tí kí wọn náà lọ wá lé kí ló fi wọn pé yẹn lèyàn ní pé bóyá ọmọ ẹ̀gbọ́n yẹn àbúrò àbúrò yẹn tí pé ọ̀nkú lèyàn jẹ́ fún ọmọ yẹn. àwọn olùkọ́ yìí rì abẹ́nu mi ló tiẹ̀ ní tí pé ọmọ orúkọ tí ọjà àjèjì ní téèyàn ọmọ rí kì í ti mọ̀lẹ́bí yàn ẹ̀ka òkú yá kékeré gba ọmọ yìí sọ̀rọ̀ pé mo sọ́jú rẹ̀. ànábì ní fil jannati àlẹ́bí ní gẹ́gẹ́ bí ọwọ́ gẹ́gẹ́ bí méjèèjì yìí ìdátàkà tẹ́lẹ̀ yẹn bá jólùbẹ̀rù ọlọ́run ó jólùbẹ̀rù ọlọ́run ó tó wá ń tọ́jú ọmọ òrukàn àlẹ́bí wá ní wà àṣára bí òṣùwọ́ èyí àlùwòsọ́ àlẹ́bí wá na ọwọ́ ka ọ̀nà ọwọ́ rẹ̀ àlùwòsọ́ èyí tó wà láàárín wọ̀lẹ́tì tẹ́lẹ̀ ẹ̀lẹ́bọ̀hám àti tó tẹ̀lé àtàǹpàkò àlẹ́bí sọ ànábì ní bẹ́ẹ̀ lè ní àtẹni tó bá ń tọ́jú ọmọ òrukàn bá ṣe súnmọ́ra wa nínú gbogbo ìyá náà nìyẹn yẹn ni pé ó dáa inú ọ̀nà tí ẹ máa fi rí ojú rí ọlọ́run ní kí ọmọ tọ́jú àwọn ọmọ òrukàn lórí pé tẹ bá wo àwùjọ lónìí àwọn èèyàn àwọn èèyàn orí ti ẹnìkan rò mọ́ àìmọye àwọn ọmọ òrukàn tó ṣe pé bàbá wọn kú àbúrò bàbá wọn bẹ ẹ̀gbọ́n bàbá wọn bẹ yóò sì lágbára láti mójútó kòtò lé mójútó àwọn ọmọ yẹn irú eléyìí nítorí wọn bọ̀ ọ̀fẹ́ ni kódà ìbọn tí yẹn bá ronú náà tó yẹn bá nírò ní ìwọ́n mọ̀ pé ìjọ mi ènìyàn gan kó má ní sí ìjọ mi ènìyàn gángan kò fẹ́ sọtọ́ bá lọ mójútó àwọn ọmọ tiẹ̀ wọ́n aṣọ ọmọ òru kankan lẹ̀ bó wáyà yàkóyà òwúrọ̀ tó mọ̀ tiẹ̀ náà bá di tán bá wá ní lárí tán àwọn ọmọ òrukàn yẹn gan òní ní kó gbádùn ṣe ìpá àwọn ti yẹ àkóyà ọ̀wá ní kó náà gbádùn ṣòyẹ́ tó máa ń sì kí ọ àwùjọ pẹ̀lú ìtọ́jú àwọn ọmọ òrukàn ẹni kí ẹ máa mú sáwùjọ náà pẹ̀lú ìtọ́jú àwọn ọmọ òrukàn. náà báàbù ìṣlá òṣà ẹ̀rí. báàbù ìṣlá ìṣà حدثني عن مالك عن يحيى بن سعيد أن أبا قتادة الأنصاري قال لرسول الله صلى الله عليه وسلم إنني جمة أفأر إنما إن لي جمة إن لي جمة أفأرجلها فقال رسول الله صلى الله عليه وسلم نعم وأكرمها فكان أبو قتادة ربما دهنها في اليوم مرتين لما قال رسول الله صلى الله عليه وسلم نعم أكرم وأكرمها وحدثنا عن مالك عن زيد بن أسلم أن عطاء بن يسار أخبره قال كان رسول الله صلى الله عليه وسلم في المسجد فدخل رجل سائر الرأس واللحية فأشار إليه رسول الله صلى الله عليه وسلم بيده أن اخرج كأنه يعني إصلاح شعر رأسه ولحيته ففعل الرجل ثم رجع فقال رسول الله صلى الله عليه وسلم أليس هذا خيرا من أن يأتي أحد سائر الرأس كأنه شيطان نعم باب إصلاح شعري ọ̀rọ̀ nípa bí ọ̀tún lọ ń ṣàkóso irun tí ẹ bá ní lára irun ọgbà bí ọ̀ṣun máa ń tún ṣe bí ọmọ ń tọ́jú rẹ̀. fún lè pé bá fẹ́ dá irun ọgbà sí tí ẹ fẹ́ dá irun eré sí báwo lè ṣe máa ń tọ́jú rẹ̀ bó ṣe pàtàkì nínú ẹ̀sìn. yáa àlẹ́ sí ló ń gbọ́dọ̀ tọ́jú ọ̀nà Malik. لقد يحيى بن سعيد أن أبا قتادة الأنصاري قال لرسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم قال إن لي جمة يمكن يعني مني تشفي أمن بي إجكاني يمكن يعني يقول تو يقول إجكا أفورجلها شكما يا يوم فقال رسول الله صلى الله عليه وسلم الذي من نعم بين ما هي قرأ هي نكقا وقرئها ما فير بيلي لكي ما صدره أبغى أقول أوكي شو وقرئها يعني كما صدره ثم فير بيلي لكي ما فكان أبو قتادة ربما دهنها tẹ̀lẹ̀yẹ̀wò mẹ́mọ́rọ́ tẹ́yìn ó náà búkọ̀ sádà nígbà ní gan ó máa ń fi kírìmù sí oúnjẹ rẹ̀ ó máa ń tó bí ẹ̀mẹ́jì lèmọ̀ kọ́ọ̀lẹ̀ lẹ́wọ̀rọ̀ fún mọ̀ ìṣọ̀gbọ̀n àdìsọ́lọ́m nítorí ọ̀rọ̀ sí àlẹ́bí sọ̀gbọ̀n àdìsọ́lọ́m tó sọ fún pé kó máa pọ́n kánàdé ní ìkírìmù ha máa pọ́n irun bọ̀rẹ́ tọ́jú irun rẹ̀ yẹn máa ń pè méjì nígbà míì ẹ̀kan nígbà míì tó máa ń fi kírímù ra irun orí rẹ̀. وحدثنا عن مالك عن زيد بن أسلم أن عطاء بن يسار أخبره قال عطاء بن يسار أسطي قال رسول الله أنا دخل رسول الله صلى الله عليه وسلم في المسجد أنا من ومشلاتي عليه كان رسول الله صلى الله عليه وسلم في المسجد anábì wà nínú mọ́ṣáláṣí ọ̀dà rọ́jùlọ́ sá ìrora sí hí pọ̀lẹ̀ ìyá anábì bá rí ọkùnrin kan ẹni tó ṣe pé irun rẹ̀ rí kùrùkù irun eré rẹ̀ irun eré rẹ̀ dọ̀tí pọ̀lẹ̀ ìyá irun gbọ́n rẹ̀ náà dọ̀tí فأشار إليه رسول الله صلى الله عليه وسلم بيده أن أخرج النبي وعد النبي شيء تقع فوق له ويقول جاري díkẹ́ wọn ní jáde kẹwàá ti báyìí tó bá náà ní ṣe kúrò ka an na wula ní islaha sha'ari rasi wal ihyati anabi ṣe ìtọ́ka sí pé lọlẹ̀ ثم رجع وقد هذا النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم النبي وصبايك أليس هذا خيرا النبي شنو دواي من أن يلقى أن يأتي أحدكم سائر الرأس دكي واوا لم تجكن لكم كأنه شيطان بما لجنه سوكوا شكي واشيون بما لجنه بما لجنه الشيطان ó ṣe ìtọ́nù bí irun àlejò lónìí tó akọ fi alifa láàmú sí wọ́n jẹ́ pé ṣe ìtọ́nù ìṣúná bí irun àlejò lọ tó ìtumọ̀ rẹ̀ ni pé kò dáa kí òun máa dá irun sí láláì ní tọ́jú rẹ̀ ó lè yẹn máa tí ẹ bá ní kírìmù kí n tó burú bẹ́ẹ̀ sùtáì máa ń bẹ tó ṣe pé irun máa ń dọ̀tí bóyá rí àsìkò ọyẹ́ àbásìkò tí ó kú mọ́ àbí ẹ̀rú lójú tí ó kú wà kò sí tó burú kéèyàn lé ṣampú tí wàá fi fọ irun tó fọ ìdọ̀tí irun yàn kó lẹ̀ sínú rẹ̀ ní cream kò sí tó burú lẹ̀. so eléyìí nínú ìlànà Nabi sallallahu alaihi wasallam iná ni. so bẹ́ẹ̀ náà níbi hadith yìí ipe tí ọba wà láàrin àwùjọ kò kéèyàn ó máa jágbe máyà láti lè kọ̀rẹ́kì èèyàn pẹ̀lú ìtọ́ka tí ó fi gbọ́n tí èèyàn ń sọ yé tó dáa kí èèyàn ṣe bẹ́ẹ̀ tí ló làá lẹ́nu ìṣe gbàtẹ́ni yẹn dé àlejò ọ̀dọ́ pé jáde bọ́tà ń ṣe orí yìkìtì yìí kíní àlejò kan yẹn so ó ṣe ìṣára sí orí àtọ̀rọ̀gbẹ̀ ní ẹlẹ́ti gbọ́ yí pé á ah! ó ní kóhùn lọ lè ṣe àtúnṣe ìròyìn rẹ̀ so náà باب ما جاء في صبغ الشعر باب ما جاء في صبغ الشعر حدثني عن مالك عن يحيى بن سعيد قال أخبرني محمد بن إبراهيم التيمي عن أبي سلمة بن عبد الرحمن أن عبد الرحمن بن الأسود بن عبد يهود قال وكان جليسا له وكان أبيض اللحي اللحية والرأس قال فغدا عليهم ذات يوم وقد حمرهما قال وقال له القوم هذا أحسن فقال إن أمي عائشة زوج النبي صلى الله عليه وسلم أرسلت إلي البارحة جاريتها نخيلة فأقسمت علي لأصبغن فأقسمت علي لأصبغن وأخبرتني أن أبا بكر الصديق كان يصبغ قال يحيى سمعت مالكا يقول في فرض الشهر بالسواد لم أسمع في ذلك شيئا معلوما وغير ذلك من السلم أحب إلي قال وترك الصرف كله وضيق قال وسمعت مالكا يقول في هذا الحديث بيان أن رسول الله صلى الله عليه وسلم لم يصرف ولو صرف رسول الله صلى الله عليه وسلم عائشة عبد الرحمن الأسود Um, náà báwo tí a fẹ́ kàlẹ̀ sí ọ̀rọ̀ nípa kí o fi dá ẹ̀sì ọ̀rọ̀ láìpẹ́ nínú nǹkan tí ó gbajúmọ̀ ní àsìkò yìí náà ni tí àwọn èèyàn máa ń fi dá ẹ̀sì ọ̀rọ̀ Imam Malik alayhi rahmatullah so wọ́n kọ́kọ́ mú hadith alákọ̀ọ́kọ́ wá yahya lẹ́sí ogun látọ̀dọ̀ mọ́ malik látọ̀dọ̀ yahya bin sa'i قال أخبرني محمد بن إبراهيم التيمي عن أبي سلمة بن عبد الرحمن أن عبد الرحمن بن أسود بن عبد يغوث قال وكان جليسا لهم شخص اليوم استطعوا من عندك إيش وكان جليسا لهم عبد الرحمن بن أسود بن عبد يغوث وصفي وكان جليسا لهم يعني كنت من تقصي أو يقول من عبد الرحمن بن يغوث وكان أبيض المشية والرأس في إهل الاتواف بقنا irùngbọ̀n rẹ̀ náà ti funfun. Fàgọ́dọ̀ àìlẹ́yìn bá tayọ́ mi olówó kí wá bá wọn níjọ́ kan. Fàkọ́dọ̀ ṣàlọ́rọ̀ ha ó ti wá lo dáì rẹ̀ ó ti fi pa rẹ̀. Kọ́ọ̀lù ẹni tó gba àdísì wá ní ọ̀kọ́lẹ̀ lọ́wọ́ alkọ́un àwọn èèyàn wá sọ fún àwọn tọ́lọ̀ lè báyẹn ipé àhárá ahsan pẹ̀hẹ́ tó ṣe yí dá fàkàlì ni abdulrahman bin aswad wa ni inna ummi aisha ó ní ìyá mi aisha zaujú nabi sallallahu alaihi wasallam tó jẹ́ ìyàwó annabi arsalat ilayya albariha òun lọ rán sí mi lánàá járe yàtà ha ẹrù rẹ̀ kan tó ní lóbìnrin nùkẹ́ìlà tó kọ̀rẹ̀ ń jẹ́ nùkẹ́ìlà fa aksamet alayya la ọwá bẹ̀ ní pé kí n fi dá kí n fi ṣe irun mi kí n dá mi وأخبرتني أن أبا بكر الصديق كان يصبغ وأني أنت منكو شيء كذلك منكو شيء كثير دا أبو بكر الصديق رضي الله عنه تجب أباني ولا شيء يعني كما في داي pupa ọmọ ń lò fi irun rẹ̀ náà wọ́n fi ránṣẹ́ sí ọ̀nà kan náà fi lè لو صلاح القلب قال يحيى يحيى الليثي سمعت مالكا يقول قلوا بطم مالكني في صبغ الشعر بالسواد كيرو داير يقولوا داير دودو أنا لم أسمع في ذلك شيئا معلوما قلوا بطم كريك يقال في يمن في داير دودو داير وغير ذلك من الصبغ أحب إلي ó ní àwọn ìtúkè bá ṣe black tó yàtọ̀ sí black ọ̀dà kí èèyàn lò ó ọ̀dà kí èèyàn lò ó نعم قال وترك وترك السبق كله واسع ان شاء الله وانت bá sì wọ́n náà pé pẹ̀lú ewu tí ń bẹ lórí yàn tí pé mi ní lo dáì kankan àbí irun gbọ̀rẹ̀ kí o ní ohun ló dá ẹ̀ so ní omi ìkẹ́ wá sọ pé kò sí súnà ìwà fẹ́ ìyẹn ní ṣàlọ́ ní ìyẹn ló sì kankan ìyẹn pé àyè gbà ìyẹn ni ó ṣe é ṣe bẹ́ẹ̀ ìṣàlọ́ ńlẹ́sà alẹ́nà fífi yìí bí kò sí ìnira kankan bẹ́ẹ̀ ìwà ni àhẹ́rẹ́ àdẹ́rẹ́ àdá ẹ̀ àbá ẹ̀bá máa dá ẹ̀ ọgbọ̀n yìí so ìyẹn ò ní kó dandan ẹlòmíì sí gan tẹ́ bá ń tọ́ lè já ìran dáadáa tó ṣe lè ṣẹ́wọ̀n tẹ́ bá ni àti bí wọ́n ní mẹ́nu súnà èyí sí súnà tó rí ṣìnà súnà dáì àwọn súnà tó ṣe kò ní rí ṣe o tẹ́ wá rí súnà dáì wọn rẹ̀ kò ní gbọ́ títí mọ́ṣẹ́ ronú kókó kò ní rí yìí wọn kò ní gbọ́ gálájì kò ní gbọ́ nípa nẹ́bí ni mọ́ṣẹ́ rú yẹn kò ní gbọ́ àmúlò àwọn sọ fún yín pé dáì àti bí wọ́n wà lóṣù náà tọ́wà ló tún náà ṣùgbọ́n tábẹ̀ gbé yìí wọlé wa ní ṣẹ́rí pé tó máa sọ̀rọ̀ nípa bí yẹn ṣe máa ń lo dáì rẹ̀ àwọn mọ́jẹ̀mú táwọn apá fi sí àwọn mọ́jẹ̀mú tó wà fún nam وسمعت مالكا من مالك يعني يأيى ليس بس من مالك يقول قل في هذا الحديث قلت بعد بو حديث أنا أثر عن شريك في unwai bayani ari alaye ni pé anna Rasulullah sallallahu alaihi wasallam lam yasbuk pípa alẹ́bí olùdá ìsí irun lórí rẹ̀ ọ̀nà sabqa Rasulullah sallallahu alaihi wasallam tó láì pàdé bá lo dáì ni la arsalat bi dhalika Aishatu ila Abdurrahman bin Aswad kò bá fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí Abdurrahman Aisha bá fi ránṣẹ́ sí pé bí ànẹ́bí náà ṣe máa ń lò nù àwọn ní bí Abubakar bí ṣe ń lò ní túmọ̀ rẹ̀ ni pé ànẹ́bí sallallahu alaihi wasallam kò kí ń lò so nípa ọ̀rọ̀ dáì tí ó lè lò black ọ̀dà kọ̀ọ̀lẹ̀ yẹn lè lò ọkùnrin lè lò obìnrin náà lè ó lè lò ó àmọ́ wọ́n ṣọ́ àrìyàn lára níbẹ̀ kí làwọn mọ́jẹ̀mú tó wà ń bẹ̀ ni pé kọ́mọ́jẹ pé èyí ó máa fi jọ ìtàwọn kìrìkìrì àtọ́jẹ́ páwọn èèyàn burúkú kan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwùjọ mọ́kìtì ẹjọ́ tí wọ́n bí nísìn ẹwúrọ̀ àwùjọ ayé sí ẹni tó bá ráhùn tó máa ń ṣe dáìní sí kọ́lá àwọn ọlọ́pàá máa ń mú wa rí tó lè ọmọ ìyàwó jẹ́ bá mẹ́nu mọ́tò tó wá rẹ̀ tó lù dáì kiri so wọ́n ò ní jáde so torí ó lè lo kọ́lọ̀dì mẹ́rin ó lè lo kó ṣe gálásì kó tó dáa sí so tó bá ti rí báyẹn kí ọmọ ti tèèyàn jọ wọn tó tèèyàn jọ wọn àmọ́ tí ẹni kò bá ti jọ tí ò jọ ti àwọn èèyàn kéèyàn báwọn kìrìtìrí àbáwọn kò sí tó burú mẹ́ ìyẹn lè ìyẹn lè lò ó. ṣùgbọ́n wá ń bẹ̀rẹ̀ náà jẹ́ ní pé náà jẹ́ ní pé ànábì náà pé ànábì gan ò lò àmọ́ kì ṣe pé haram ni àmọ́ wà ló súnà tó lánàbì gan lọ. tùrádì sí ní ìgbọ́n bẹ̀ tí ànábì rí ẹni tó jẹ́ orí tó jẹ́ bàbá fún àwọn bá kìrìsì bí abẹ́kọ̀ọ́ hábà tó ànábì rí kí rẹ̀ dúdú ànábì ni ẹ bá sì yìí fi dáì sí ọ̀rùn yìí amẹ́ka máa ń lo black kí ni sísẹ́ ní kí ọmọ lo black òun náà ni pé ẹ̀ẹ̀tàn ní máa ń wà ń bẹ̀ ẹ̀ẹ̀tàn ẹni tó ti darúgbó sòyọ́ wọn wá onífẹ́sọ́ agbẹ́sọ́ máa ń mọ̀ pé ẹ̀ ti dàgbà òun ni kí irun fọ́pọ́ hàn sòkò wa máa jì sí fàmì ìyàpọ̀ wáyé ọ̀gá mọ̀ pé arúgbó ni ọ́ so kìdáà ni bó ṣe obìnrin ni ó sọ ọkùnrin ni ara ń tẹ́tí sọ pé kí wọ́n máa dáì pẹ̀lú bíláàkì náà sọ̀rọ̀ tó akóyè bá rí tó lo dáì so tí kì bá ṣe bíláàkì èyí ó ti rí pé ẹni yìí ọjọ́ ilẹ̀ náà ni ọ̀hún àmọ́ tó bá ṣe bíláàkì ló lò kó ní ẹ̀lẹ́ máa ìtọ́pọ̀lọpọ̀ fi láìkì bíláàkì lọ tẹ bá rí lónìí tẹ bá ráfa mi yọmọ àrùn mọ rẹ fẹ́rí kínkín ló wá fi kalẹ̀ ọ̀hún dáì ló wọ kóòwò dáì bláàkì torí kò fẹ́ kán rí i pé òun ti kò dẹ́lẹ̀ náà rẹ̀ jọ́kẹ̀rin jọ́kẹ̀rin mọ̀ lọ́dẹ di yóò ti mọ̀ hu ewu síta ẹwù ẹ̀tàn jẹ́ tóbi lẹ́tọ̀ wá rí pé ìròrí tí o bá ti ẹ̀sìn bẹ́ẹ̀ àdánwò ẹ ra ọmọ kéèké yóò tún bẹ̀ lé ọmọ yóò tó lò dáì white tó máa gbé káàkiri ẹ̀wọ̀n àwò tó bá wá dàgbà tán tí white gẹ́gẹ́ bá wá jáde yóò wá da black bó ṣé bóyá kó fi káàkiri náà ni sọ àgbàlagbà tí white bá jáde lè dúró gẹ́gẹ́ àwọn ọmọ wa fi black ṣe sòbí ṣetán lóṣù nínú gbogbo tó wá sáwọn èèyàn rí dáadáa ṣe tí ó fi kò ní jẹ́ kéèyàn bẹ́ ṣe ní fún mú èèyàn sáwọn ti ń tọ́lọ́wọ́ ọ̀fẹ́ dáná bí ọ̀fẹ́ náà ni ó máa ṣe ní ọ̀ṣọ́ fún yàn. na bákan náà Ànábì sallallahu alaihi wasallam inú àwọn hadith àpá máa ń lò wípé èèyàn lè ṣe èèyàn lè pé èèyàn òun eré èèyàn òun nínú wọn kì í lo dáì ẹ̀yẹ ẹ̀yà apáwọn ẹ̀mọ́ lo dáì sí so ara ẹ̀rí ẹ̀wà lọ bùkọ́ ẹ̀wà lọ muslim náà ni àwọn apá ní ìyẹn fi lè lo dáì mọ́tòlá kan kí nǹkan kan ò ti pé èèyàn ní ọmọ bùkún ní orí náà báwo máa yọ ọmọ ọdún yìí náà tàà ẹ̀wò. báwo máa yọ ọmọ ọdún yìí حدثنا مالك عن يحيى بن سعيد قال بلغني أن خالد بن الوليد قال لرسول الله صلى الله عليه وسلم إني أروع في منامي وقال له صلى الله عليه وسلم وقال له رسول الله صلى الله عليه وسلم قل أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر ذلك ومن همزات الشياطين أن يحضرون وحدثني عن مالك عن يحيى بن سعيد أنه قال أسري برسول الله صلى الله عليه وسلم فرأى عفريتا من الجن يطلبه بشعلة من نار كلما التفت رسول الله صلى الله عليه وسلم رها فقال له جبريل أفلا أعلمك كلمات تقولهن إذا تقولهن إذا قلتهن طفئت شعلته وقر اليقين فقال رسول الله صلى الله عليه وسلم بلى فقال جبريل فقل أعوذ بوجه الله الكريم وبكلمات الله التامات التي لا يجاوزهن بر لا يجاوزهن بر ولا فاجر من شر ما ينزل من السماء من شر ما ينزل من السماء وشر ما يعرض فيها وشر ما ذرأت في الأرض وشر ما يخرج منها ومن فتن الليل والنهار ومن طوارق الليل والنهار إلا طارقا يطرق بخير يا رحمن نعم ibi tí a fẹ́ kà yìí ó pàtàkì gan àwọn ìdà ní ọmọ tó ń pè ní ìdà ìdà tí ẹmọ tí ń ṣẹ́gun àwọn ogun tó bá ń kojú yẹn ni ogun àwọn aláṣà sí àwọn olóògùn àwọn onínú burúkú so tí ẹ̀rọ ti ń ṣẹ́gun wa tí ọlọ́run ọdí ń sọ́yàn níbi aburú wọn so léèmí tí ẹ bá ti gbọ́ ò nídìí ọ̀ṣẹ́ dúdú mọ́ ò nídìí àtòkọ́ lémọ́ báyìí lórí ti bá ń sọ nǹkan bá dé ní ìjọka burú ṣe rí náà ni o ní ìdíkò dìǹkan wọ́n mọ́tò rẹ mọ́ o ní ìdíkò dìǹkan wọ́n sọ́ọ̀bù rẹ lóko bá lè máa tà pé a kọ́mọdókòtà sí mi so o ní ìdígbẹ́rẹ́ mọ́ o ní ìdí oúnjẹ lúbúlúbú kankan mọ́ tó bá ti mọ àwọn nǹkan tí abẹ́ka ẹ̀wọ̀n bá kíkì ìlànkà bá mọ́ pa mọ́tọ̀ tí ó rí àtúnkà mẹ́. ṣùgbọ́n máàlì aléìrásílẹ̀tọ̀wọ̀ tí ó lẹ́sí wípé àwọn àfáàrẹ wàláì wọ́n ṣe iṣẹ́ pàlú ọmọ yìí ó sì fún wa ní nǹkan tó ṣe pé ìṣẹ̀mí ayé tó fi rọrùn tí ó sì bá kìyàmọ́ náà ní ìdẹ̀kùn ìyá ìyá lẹ́yìn sí tó jẹ́ ọmọ tó mọ́ máàlì kì قلهم بلطة من مالك من مالك بلطة رياية بن سعيد قال بلغني أن خالد بن الوليد قال خالد بن الوليد وصف النبي صلى الله عليه وسلم فإني أروع في منامي في أروباني أولين كتبا من الرجوع هاري so that ma pe àwọn sọ́ábà náà èèyàn ni wọ́n bá náà fi jẹ́ yẹ̀ tẹ́lẹ́tà náà bá lára lójú orí òní kí kan àwọn kan ń kí ọlọ́run mọ́lẹ̀ òde ọkọ̀ fẹ́ fún ọlọ́run pa òun ní èdè èèyàn máa lálà rẹ̀ náà àlá àlá náà ni àlá ń jẹ́ ṣòwò ṣe ní wá sọ́fà náà sọ̀ mọ́ àlùsọ̀ náà kọ́lẹ̀ ló jí lójú oorun yóò ti mọ̀ lọ́dẹ báyìí ló ní àwọn ọ̀tá àwọn eléyìí torí ó rí ìyá kan ìyá dín fọlọ́run ìyá ẹnìkan dín fọlọ́run wọlé wá rí kí ìyá kan nílé àwọn ẹlẹ́ bí ìrùn ti kan ni òun ló ó lè ẹ̀yà pẹ̀lú gbé àwọn ọ̀mí kéré wá gbóládàradà àwọn ṣògbẹ́ náà ni ó ń ṣẹlẹ̀ látòjú oorun nígbà tí àmẹ́jìnà fi wà láyé olóòwú rí nǹkan tó ń bá àwọn lẹ́rù lójú oorun ọ̀pọ̀lọpọ̀ láwọn ọ̀rọ̀ fún ọmọ sallallahu alaihi wasallam àlẹ́yìn wá sọ fún pé qul a'udhu bi kalimati Allahi nítorí wọn wí lélẹ́yìn a'udhu bi kalimati Allahi taama min ghadabihi wa iqabihi wa sharri ومن أمزات الشياطين وأن يحضرون قلت أنا من تبات جيجا وزنا وأنا كما يسجين ملت لهم كار كاره أعوذ بكلمة الله تعالى من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون انتوكا بنانية توباتي بي ما قولوا لنا سنقا قلق bí ojú láàárọ̀ náà ni tó wá ṣe aláàlá ní kígbà ní nǹkan ṣẹlẹ̀ èèyàn ní àárọ̀ náà ni yóò ṣe rántí ah mo náà làwọn olùkọ́ lónìí kò ní ìdí kọ́ ọmọ wọlé ojú ní ẹnì kankan káàkiri kí ẹ gbà ní o èyí wọn lọ lá lójú oró rẹ tó kọ́lá kì í ṣe èèyàn náà dáa ẹ kò lọ́yọ̀ sí ọ wọ́n fẹ́ kí ọlọ́run mọ́lẹ̀ àbótiẹ̀ fà ọ́ ya nígbà tó wọ́n lọ lòjì kó láń gbà ní ọ̀dà ẹ̀kọ́ ń pa ọ̀yà ó sì jí làárọ̀ ó sì bẹ́ẹ̀ kan náà lára rẹ̀ kò sí kankan ṣàkárò yìí ìṣòro lágbára lára rẹ̀ lọ. náà ni ẹ̀wọ̀n fún tálẹ́bì tó tún mọ̀ pé tí ẹ bá ń gbódù nǹkan báyẹn ẹ máa wọ nǹkan tó kó sínú tálẹ́bì náà máa wí. àlẹ́bì ni sọ pé ọ̀rọ̀ ògùn kẹ́lẹ́ mọ́tẹ̀ ní ngọ́bọ̀dì yìí mọ́jẹ̀ rí nínú ọlọ́run wà ẹ̀kọ́dì ìyá ọlọ́run mọ́ ti jẹ ní ìfi báwọn irú burú àwọn kan báwọn ọlọ́run fi ń bí ìyá jẹ yẹn àpẹẹrẹ ìbínú ọlọ́run wọ́n ṣẹ́rẹ̀ ìbáàdì àbí aburú àwọn èèyàn sọ́ni níbi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn bákan náà wà ní àmẹ́zá ti ṣẹ̀yàfín àti kí àwọn èṣù kí wọ́n jẹ gàba lérí yàn ti pa èṣù kí n pa àwọn èsì kọ́ káyàn wà á yà sọ̀rọ̀ mọ́jìká tẹ̀ ọ̀dọ̀ mi rárá mọ́jìká ọ̀dọ̀ mi láwọn àlejò náà so nǹkan tá lẹ́yìn ní káwé nù ó ní ìfẹ́ tí wọ́n bá rí nǹkan tí ò dá báyẹn lójú oorun pé kíyèsí kíyèsí ẹ̀sìn ara rẹ kíyèsí ìwà rẹ kíyèsí àwọn ìgbésẹ̀ rẹ ètò àpá àwọn aláburúkú tí wọ́n bá ńlá nìyẹn so bẹ́ẹ̀ ti àwọn àsìkò àròyé yìí وحدثنا عن مالك عن يحيى بن سعيد أنه قال أسري برسول الله صلى الله عليه وسلم أني أما النبي صلى الله عليه وسلم بتوشي إسراء والمعراج قلت بسنة له فرأى إفريقا من الجن وعي إسكان على جنوب كانوا على جنوب يطلبه بشعلة من النار أو في iná ọmọ iná lọ́wọ́ tí ń jòfò jù níwájú ní fi ń wà lẹ́bí káàkiri báyìí tí wọ́n fẹ́ máa fi jó yàn. كلما التفت رسول الله صلى الله عليه وسلم رآه sọ́lá ìgbà wẹ̀ bẹ́ẹ̀ báyìí yóò rí pé ilẹ̀ ti ń na iná òsì فقال له جبريل جبريل wá sọ pé afala u'allimuka kalimatin taquluhun jẹ́ kí n kọ́ láwọn gbólóhùn kan tó wù idha qultahunna tafi'at shu'latun tó bá ti rí báyìí iná tó gbé lọ́wọ́ wọn náà ó jẹ́ kúnyẹnyá wa harra wa kharra فقال جبريل ولي أعوذ بوجه الله الكريم وبكلمة الله التامة التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما ينزل من السماء ينزل من السماء والشر ما ما يعرض فيها وشر ما ذرأت الأرض وشر ما يخرج منها ومن فتن الليل والنهار ومن طوارق الليل والنهار إلا طارقا يترك بخير يا احمد أنا لني جبريل نكال من الكعبة سو إيكي سبات كعبة كنسيا لجنوك كا تيو يسوما وتو ما يسوما كنسيا ساتي كا تيو يسوما كل من يأساسي إيكي نمبالونا إيكي ألجنون يأساسي مرون نمبالي àlejànú ní máa ń tọ ní máa ń mú àṣàṣe ṣiṣẹ́ ṣàrúgbà tó bá ti ka àwọn kìíní yìí ó ti ṣìnà ju wọn náà wọ́n fi pé àwọn kìíní yìí ní ìdà nígbà tó wọ́n bẹ̀rẹ̀ báwo yìí àwọn ìdà tó wọn fi bẹ́ wọn dànù fẹ́rí gbogbo aláti nídà máa ń lé ẹni tó wá gọ̀ kó nídà lé káwọn sì mọ wá ọwọ́ rẹ̀ nímú káwọn wá nà lẹ́gbàá wọ́n sì ní ìdà tí ó yọ tí wọ́n tí wọ́n hàn ẹni wọ́n ṣe kí ni ẹni wọ́n gọ́nù ó súnmọ́ tí wọ́n á káàrù àbí mùsùlùmí tí wọ́n á káàrù àbí màá kò ló okúyà okúyà hmm, èèyàn máa lọ lé àwọn onígbẹ́rẹ́ ó ṣeun gbẹ́rẹ́ dáadáa wọn ò ṣeun gbẹ́rẹ́ lásán wọ́n tó gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n tó dẹ́rù bọ́ gbogbo rẹ̀ tó fi jẹun lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ lóra sí i. فعندك قادس يخطئك مجي وحدثني مالك عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله عنه أن رجلا من أسلم قال لقل كننا وين أسلم وسقي ما نمت هذه الليلة أنني نمت لي نمي وينتو فقال له رسول الله صلى الله عليه وسلم من أي شيء تريد الرسول fàkọ́lá níbi ọkùnrin ẹwà ní làdágọ́ ní ọwọ́dàdàgọ́ tí ní akọrọ̀wùn ó ní àkèké gan mi ní àyèké gan mi ọkọ̀lá rọ̀súnù mọ́ẹ̀sọ̀ lọ́wọ́sọ̀ alẹ́bíwá ní amma innaka law qulta hina amsayt a'udhu bi kalimati allahi tammati min sharri ma khalaq lam tadurruk anabi ni oda mi lójú tó wá ṣe kó wá kàrù yìí lam tadurruk àti kí gàgà ò lè dùn àti kí gàgà kankan kò lè dùn tó bá ka gáàrù kó tó sùn sọ àwọn ènìyàn tó lọ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yẹn sọ wọn lè kété ẹ̀rọ ajínà tó bá ka gáàrù tọ̀ka àwọn òbí kẹ́lẹ́ ti lọ ìta àwọn ti ní ń ṣárí máa kọlà kí èsì sí aláṣọ pupa wọ́n lọ lẹ́ta sí alẹ́ wọ́n lẹ́nu lẹ́ta sí lónìí ẹni bó ti wá gbẹ èsì náà dá ọ wá gbẹ gbogbo èsì náà dá ni wà á kó lè lọ lẹ́ta sí àjọ ọ̀rọ̀ gbẹ. àdéhùn ń bẹ̀rẹ̀ àwọn lẹ́ta sí. ẹni tó bá gbọ́ ti máa yọ̀rọ̀ òkè à bí èsì àwọn ọmọ ọmọ tó fẹ́ pàlá ìrìnlẹ̀ ẹni tó bá ti rìn lọ́dún kàlérí ọgbọ̀n ti ń sọ yìí wọ́n ní àṣírí náà dá wá ń gbẹ yàgbá wọn kà نعم وحدثنا عن مالك عن سمية مولى أبي بكر سمية توجه مولى أبي بكر عن القعقاع بن حكيم أن كعب الأعذار قال كعب الأعذار سبايتي لولا كلمات كلهن لجعلتني يهودا خمارا قلت بقى شيطان gbólóhùn tí ma ń ká dáadáa àwọn yahudi ò bá sọ mí di kẹ́tẹ́kẹ́tẹ́ ní bá fàkílà làwú wọn ní ọmọ òhun náà kí ni nǹkan yẹ kọ́lá òun ni àrùn òun ni wájú ilá ilá àwọn ilé lórí lẹ́yìnsá ṣé òun ààbò òun ni bò والكلمة الله إسانة الذي لا يجاوزهن بر ولا فاجر وبأسماء الله الحسنى كلها ما علمت منها وما لم أعلم من شر ما خلق وبرأ wà zọrọ à tún ní tó ń kalẹ̀ ni yẹn ni kí wọ́n bá máa gungun ní kòkòkò ni kí wọ́n bá sọ̀rọ̀ di ìyẹn yẹ̀yẹ́ tó máa tẹ̀ mọ́lẹ̀ lọ sí máa tẹ wọ́n máa ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ ni àwọn bá tó máa ń ka àwọn àkàrò yìí ó di jìnnìjìnnì mọ́ wọn lọ́wọ́ di jìnnìjìnnì mọ́ wọn lọ́wọ́ àwọn àkàrò yìí máa ń kárẹ̀ sòtí gbogbo aláboru sí ipa òun ní káyàn tí wọn ní ráburú ṣe fún so pẹ̀lú agbára ọlọ́wọ́ ọba nǹkan yóò yà ọ̀tọ̀ tí ó máa sọ yàn so ìtì agbóyè náà kọ́ ló ń kojú kó ṣe wá ní àǹfààní kọ́ ló ń kó ṣe àlékún agbóyè ẹ̀sẹ̀ rẹ̀ fún wájú báyìí lọ. سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. يعني أنا مواطنة لتقوم قبل وقت ẹni pé tí a ń kárí ẹ̀ láti lọ ra kà lọ. Nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ níbi àgbàrù ṣíṣe, so ṣé tí ń bá jẹ́rìí tí ó bóyá àdéhùn kan díba, ó ṣe àgbàrù tí a náà lè ra ṣe. Ìnàdìlẹ́wà ní ẹ̀rẹ́ ọdún náà láwọn máa ti lè ṣe ìṣẹ́ So, lẹ́rọ̀ àwọn tí ó yẹ tí bóyá Eh, nígbàgbọ́ sínú nǹkan báwọn àbí bóyá wọ́n rò pé ọ̀rọ̀ tí yẹn bá sọ bóyá wọ́n gbàgbọ́ sí ìlú ó lẹ́kọ̀ọ́ ó sí tí yẹn máa búra wípé kí n tó ṣẹlẹ̀ àdápadà olóore tó ṣẹlẹ̀ fún mi bá ṣe ìsáàmù ló ń jẹ́ ìsáàmù ló parí tí ó ń gbàgbọ́ sí bóyá lè fi èèyàn ní accident àbí aburúkọ sí èèyàn ọmọ èèyàn kú àrí kankan tó kéèyàn wá máa sọ pé ó dá mi lójú bóyá èèyàn sọ pé ó dára lójú ni àbí èèyàn sọ́wọ́ lọ ìpé orí náà wà lẹ́yìn àdánwò yìí tó pé ṣé ó dá kí ọmọ búra fún nǹkan báyìí bẹ́ẹ̀ èèyàn lè sọ bẹ́ẹ̀ tó ìtumọ̀ rẹ̀ ni pé ibi tí àlẹ́ yìí sọ ìtọ́lọ́wọ́ bá wí inna ba'da al-usri yusra إن الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة سبحان كي so yẹn lè sọ bẹ́ẹ̀ pé ó dá mi lójú pé lẹ́yìn àdánwò yìí orí ọlọ́run bá ní ẹni tó wà ọlọ́run ẹ̀yà. Ilé ni àṣàlẹ́mọ̀ ayé jùlọ, wọ́n ní ẹni tí ó bá dá ìyẹ̀wò kìkẹ̀ sí bóyá bójú kọlù. àmọ́ bóyá àwọn ará rí àbáwọn ará rí gbò wọ́n kà sí nǹkan tí ó dá sí yóò tó rí pé wọ́n kà sí nǹkan tí ó dá lọ́dọ̀ sí ti ti wọn ni wọ́n filẹ̀ ní àbí kí ẹ máa wò ó bí a láti ń ṣe tí ó takọ̀ ẹ̀jẹ̀ náà wà kí ẹ máa lò. tó bá ṣe pé dáì fi hàn ṣe yẹn wọ́n jọ àwọn ọ̀rọ̀ orúkú tó wá ń lò ó yẹ ṣẹ́yìn pàtìsọ̀ ọbẹ̀ tàkẹ́yìn ó fi kalẹ̀ torí pé bí àwọn ọmọ burúkú ṣe ń ṣe náà nìyẹn àwọn tó yẹ kó wọn bá mọ̀nà tó wà lè ṣe sọ̀rọ̀ fún ìta àwọn tó bá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn táwà máa ń wé bu irun yẹn tí ó kọ́ ẹ̀ sókè wọn mọ̀ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ sókè ọkàn jẹ́ kó yáwó yẹn pé kì í ṣe nǹkan tí ò dáa ni ó ṣàlàyé fún ọpẹ ilé wájú lọ́dọ̀ àwọn àpá sòrò tí ìbá ti ṣe black tó wà nù ẹ̀sìn ọlọ́wọ́ ó wà nù sóńnà èèyàn lè torí kí wọn kẹ́yìn òun fi kalẹ̀ tí èèyàn bá ti ṣe ńlànà tó ń jọ títí táwọn ènìyàn tí wọ́n lọ́ wà ẹ̀nà. wọ́n ní àsàlẹ́mù àríkù wọ́n ní ìjẹ́ obìnrin lè kó o jọ sí ẹ̀yìn. náà ó lè pààkì ohun rẹ̀ sẹ́yìn àmọ́ kó má ṣe gbogbo kó má ṣe gùn lẹ́yìn rẹ̀ sùkú kó má ṣe sùkú náà kí wọ́n má ṣe wọ́n bí kò dáa kí yóò di irun kọ́ lọlẹ̀ ni náà pé sùkú tí wọ́n ń yọ lẹ́yìn báyìí o so ọmọ rẹ̀ náà. Olúbìnrin Assalamu alaikum, wọ́n ní ìjẹ́ bàbá lè rí eré ìyàwó ọmọ rẹ̀ bákan náà tó yíò lè gbé ní ọ̀kadà àbí kájọ dáwà àbójú ẹ̀. Ìgbẹ́ náà láti sọ, àbí? sọ pé àtìkọ̀ẹ́lẹ̀ kan pé lè rí ìyàwó ọmọ rẹ̀. ìtumọ̀ rẹ̀ ni pé mahram rẹ̀ ni ẹni tí o le ni so ó lè gbọ̀kadà pẹ̀lú ọkọ rẹ̀ náà so olè mọ̀mọ́ lè gbọ́ travel ṣe fún hajj so ọkọ rẹ̀ ọlọ ìyàwó lọ le a lọ ọkọ re wọ́n lè hajj náà mahram rẹ̀ bí kọ́mọ rẹ̀ náà tẹ̀lé lọ sí hajj na ni àbí kí ó ń kú rẹ̀ àbúrò àbí bàbá obìnrin yẹn kájọ wọ sí àjì náà ni bàbá ọkọ rẹ̀ náà ṣe rí sọ́lọ́ àìlẹ̀. ilé ní àṣàrẹ́ wọn rí wọ́n sọ wípé <laughs> wọ́n ní akínrun àwọn tí wọ́n lẹ́yìn máa mọ̀ kan àwọn padà wá wípé bí wọ́n ní àyè táwọn ti ń kírun àwọn ìpọ́ wọ́n padà rí ìmọ̀ tó fi ń fún àwọn ènìyàn ọtí wọn ní rẹ̀ tí àwọn tó ń kí àbíká sí ìdòwò pẹ́lẹ̀. náà tó bá dára lójú dáadáa àmọ́ ṣé kí ní òun ṣé ọkọ̀ kò ṣòro kí òun kí òun gábáyà ọ̀ṣẹ̀lẹ̀ báwọn kí wọ́n mú òfin sáyò kọ́mọ mu ọtí ṣùgbọ́n ẹni ọ̀lẹ́tọ̀ kó jẹ ìmáàmù sọ̀rọ̀ tí ó bá kí lẹ́yìn rẹ̀ yẹn náà ò ní dáhùn padà àbúkà pé ń kí wọn lọ́wọ́ ní bá ń kí wọn ní bá lọ́bá bú ẹ̀rẹ̀ lérè ọ̀ wọ́n ti kí ló sọ́rọ̀ rẹ̀ ẹ̀ẹ́ á ẹ̀yà wọ́n ti rẹ̀ ó tó ti dàgbà lérí lò tọ́ à àdéhùn lọ́wọ́ bá ti di jálẹ̀ lérè ọ̀ à tó rẹ̀ lérè kí wọ́n kí lẹ́yìn rẹ̀ kí wọ́n dáhùn rẹ̀ padà àwọn òkè successful yóò lọ rẹ̀ yọ̀yọ̀nà wà àlẹ́ yìí wọ́n là kún wà àlẹ́ ẹ̀yìn ní tí òun ni òní tí òun ni òní lò lọ́rọ̀ sọ́lọ́ rẹ̀ lọ. Assalamu alaikum.